السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل من القرآن انت في سواه يا أيها الذين آمنوا ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ẹ̀yin olùgbàgbọ́ lè jẹ́ báyà wà tí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ó sì máa wò kí lóun ṣe lẹ́jọ́ lọ ẹgbẹ̀rún ọlọ́ torí pé ọba tó nímọ̀ nípa gbogbo ń bẹ̀sẹ̀ ọ̀nà ni ọlọ́. ẹ̀yà yìí. ọjọ́ ọ̀kan nínú àwọn àyà eré tó jẹ́ ọ̀ràn àyà lórí mùsùlùmí kọ́ máa ronú nípa rẹ̀ lójoojúmọ́ nítorí kò lè bá máa ìbò gan-an ló dúró sí. ǹjẹ́ ọ̀n bẹ nínú àwọn ẹni tó ṣe wípé ọ̀n fẹ́ kó wọn oríire gbà lọ́lọ́ ìgbéyàwó àbó ti ẹ̀dá mú rárá ẹlẹ́dàá wa ní ká máa wò ó kí náà ń ṣe ilé la wà. òní nígbà tá a wà láyè ọ̀la lẹ́yìn kú ǹjẹ́ tí ọ̀gá rí dáadáa gbà lẹ́yìn ikú rẹ láti tó wà láyé ló ti ti tẹ̀rẹ̀ kalẹ̀ ọ̀gá sì ní rí wà láyé ló ti sàn náà rẹ̀ ẹ̀rí pé àwọn èèyàn kan wà lórí ọlọ́dàá tó ṣe wọ́n ní kọ́kọ́rọ́ rere gbogbo dáadáa àgádágodo fún gbogbo aburú. ọlọ́run máa ń tí wọ́n ti sábà bí kó rí ọwọ́lé ó máa tí wọ́n dínà kábùrú ọ̀rá ìjókòó wọ́n máa jẹ́ sábà bí dáadáa wọ́n sì máa jẹ́ sábà bí káìdá kọ́mọ́ra yìí wọlé irú àwọn wọ̀nyí àwọn ẹni rẹ̀ nìyẹn wọ́n máa sánà kí àwọn èèyàn kí wọ́n rí dáadáa wọ́n sì máa sánà kábùrú ọmọ ṣẹlẹ̀ sí wọn àwọn kan alárò gbàgbé ara wọn wọn dáadáadáadáa eléyìí tó ṣe pé èèyàn máa rí ládàá rẹ̀ lọ́la inú rẹ̀ ó dùn orí rẹ̀ ni wọ́n wà wọn kú lórí ẹ̀. Gbàgbá nǹkan sì wà tó ṣe pé ìdíkọ́ burúkọ bàjẹ́ ká dàrú kí gbogbo ọkọ túbọ̀ ìdí rẹ̀ làwọn wà lórí ara wọn ẹ̀mí ni wọn fún un ṣe dáadáa wọn ní tẹ̀sìn wọn ní mọ́jú tẹ̀sìn bí aburú bí ajá ìdí rẹ̀ wọ́n tẹ̀lá oníkálukú wa náà ó ń gbé ẹ̀mí ara rẹ̀ dànù ẹgbẹ́ anabi sọ̀rọ̀ bá àlùkò láti fi sọ gbogbo ojoojúmọ́ sílẹ̀ rẹ̀ bá má kálukú ló ń ta ẹ̀mí rẹ̀ wọ́n bẹ nínú wa ẹni tó ta ẹ̀mí rẹ̀ fún nǹkan tí ó ti kó mórí bọ́ ó sì bẹ nínú wa ẹni tó ta ẹ̀mí rẹ̀ fún tí ó jẹ́ ọ́tẹ́ẹ̀lì kọ́ pa á torí ẹ̀ ká kíyè sára kí làwọn ṣe olùkọ́ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ nínú ìsìlámù àwọn mí ọmọ dáwọ́jọ́ orí pé káwọn ralẹ̀ káwọn kọ́ ọmọ kíláàsì àwọn mí ọmọ dáwọ́jọ orí káwọn máa wọ́wọ́ káwọn máa tẹ́lẹ̀ rẹ̀ jọ káwọn máa sàánú àwọn opó àwọn obìnrin káwọn ọkọ wọn kú wọn fi sílẹ̀ tí wọn lẹ́nìkan tó ṣe pé wọ́n ń ṣe ìtọ́jú wọn má táwọn náà sì lágbára láti lọ sánà wíwá jíjẹ mímu fúnra wọn àtàwọn ọmọ má àwọn èèyàn wà bẹ́ẹ̀ rẹ́gẹ́dẹ́ tó ṣe pé láàrin oṣù mẹ́ta mẹ́ta wọ́n kó owó jọ tó ṣe pé kò ní kéré sí one million wọ́n fi rú àwọn okó yìí lágbára ẹni tó máa fi rú lágbára lọ́tẹ̀ yìí wọ́n kúrò nínú ìṣirò ẹlòmíì ni wọ́n tún máa fi ràn lọ́wọ́ ìwáká lẹ́yìn oṣù mẹ́ta míì tó tún tẹ̀lé ọmọ ẹni náà ọmọ ya nínú ẹ̀sìn Islam àwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣe ìrànlọ́wọ́ lẹ́ni tó ṣe tó kẹ́kọ̀ọ́ o ń wáṣẹ́ kò béèrè àwọn fara wọn kalẹ̀ káwọn náà bá wọn wáṣẹ́ ó ń bẹ nínú wa àwọn tó ti pọ́n wòye sí àwùjọ ìkójọjúmọ́ nìyẹn kú ìlú táwọn sì ń gbé kò sí orí kẹta eléyìí tó ti gbé tó bá kú fún yàn èèyàn lè gbé òkú rẹ̀ lọ síbẹ̀ tọ́kẹ́ yẹn ìdí láti ralẹ̀ ibi tó ṣe pé àwọn mùsùlùmí àwọn gbókùn wọn lọ wọ́n sì wá fi àwọn àbò tó péye wọ́n fi tú àwọn ọmọ yìí lójú ọ̀nà tó ṣe pé tí wọ́n bá sìnkú rẹ̀ síbẹ̀ ó ní jẹ́ni tó ṣe pọ́n fòyà àbọ̀ mi kàn ikú àwọn níláàbí kan wọ́n lè lọ síbi tó kù lẹ́wà fún ọmọ ìdí ara rẹ̀ gbogbo àwọn eléyìí náà àwọn èèyàn kan náà ló ń gba irú àwọn èèyàn bíbá ìlú lóṣèlú wọ́n bẹ ní ìtòsí wọ́n bẹ lọ́nà dídìn ní kọ̀rọ̀ àti ní gbangba láti náà mùsùlùmí tó ń àwọn báyìí wọ́n bẹ nínú àwọn mùsùlùmí ni tó ń wòye sí pé àwọn obìnrin pọ̀ wọn wọ́pọ̀ wọn ọ̀rọ̀pọ̀ àwọn ọkùnrin wà lẹ̀ wáyàwó wọn ríyàwó àwọn gbìyànjú láti ní sísè wà láàrin àwọn gẹ́gẹ́ wọ́n padà wá kó wọn pàdé lọ́dọ̀ àwọn òbí wọn láti fún wọn fúnra wọn tó dájú ní pé dáadáa làwọn eléyìí náà ṣe. ọ̀pọ̀ àgbáyé ló wà nínú àwọn mùsùlùmí tó wọ́ tuntun torí pé àwọn ọmọ pọ́nlẹ̀ tó ṣe pé wọ́n lọ lẹ́kọ̀ọ́ àwọn òbí wọn láwọn ò ní ra wọn ṣùgbọ́n wọn lágbára rẹ̀ ẹni tó gbé ọmọ méjì ẹni tó gbó mẹ́ta ẹni tó ẹ̀kọ́ mọ̀kan lòun ràn lọ́wọ́ gbogbo ẹ̀ náà lójú ọ̀nà kí ni mo fẹ́ sílẹ̀ tí ń lọ rí lágbára rẹ̀ tó bá ti lọ́la fi lọ sí yára ìpèníjà ńlá mi fún gbogbo wa kí ni wọn náà ń kí ni wọn náà ń ṣe kò sì jẹ́ pé tó o bá lọ kú báyìí ò ní kábàámà eléyìí tó ti gbé ọkọ̀ nítorí pé téèyàn bá ti kú tí máa kú ìtẹ́jú kan péré téèyàn fi kú èèyàn sì lè tún ẹni tó ti fi ẹgbẹ̀rún ọdún ṣe láì dá ó lè fi tún ṣe ó tù bá lọ sọ́dọ̀ Allah ọ̀jẹ̀ ni tó ti kọ́ kábàámà lórí ètò ìṣèṣíwájú tí ọ̀dà o sì ní dákẹ́ o ní sinmi lórí pípọ́lú akóforíjìàn ọgbà tútù bá rẹ akóforíjìàn ọgbà tútù bá rẹ sẹ́mi bá lu ọmọ lẹ́nu láàrin ìtẹ́jú kan olúwa ti sẹ́ láti forí ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rún ọdún jàn pèjì ní oníkálukú wa ọ̀nà sàtún fìyè kájẹ́ ni tí ń ronú nípa ọ̀la wa eléyìí tá à ń rò nípa òní o ti gba gbogbo àkókò mọ́ wa lọ́wọ́ káwọ́ àkókò ká ti ronú nípa àtọ̀la òkú tó wà nínú sàárè ọ̀la tiẹ̀ ti ẹni tó wà láyé lọ́wọ́ lónìí o níjọ́ tó àwọn àgbà ti kú ọ̀la tiwa náà ti bẹ̀rẹ̀ nù o kí ni ọ̀wà wúlò fún wa lọ́la olú ẹlẹ́dàá kó fún wa ṣe olú ẹlẹ́dàá kọ́kọ́ wa máa ṣe gbogbo wa ṣe kó jẹ́ rí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب